báwo ni. wọnọlá how are you you still here but you should be in school by now. so ìyá wọnọlá ṣì wà nílé. Mímí náà ti ń bọ̀ ọ́. Ṣé bá jọ fẹ́ pé ó jà ní? Ṣé màá ní mi ní wà ní? Mo ti ń bọ̀ sí inú mọ́tò mo wà yìí. Inú mọ́tò mo wà bí mo ń bá yín sọ̀rọ̀ inú mọ́tò mo. màá pè ẹ́ padà ayẹyẹ atẹ́gùn yẹn mo wá ń dà mo fẹ́ ra nǹkan ni atẹ́gùn yẹn wá pọ̀ díẹ̀ má bínú màá pè ẹ́ padà màá pè ẹ́ hello hello hello hello. afa báwo ló ti ṣó ti jẹ sírì lẹ́tọ̀ ṣó ti jẹun tán. bẹ́ẹ̀ ni mà. ṣojú ó dáadáa. bẹ́ẹ̀ ni mà. but you know this child should be in school by now kí ló dé kí ló ṣẹlẹ̀. gbogbo ẹ̀ àtàkì mi kí ló dé kí ló ṣẹlẹ̀ báwo ṣé kò ṣe responsibility àmì èjì nìkan bọ́ ọmọ ìṣèmàdé school ṣé èmi nìkan ni mo gbọ́dọ̀ mọ bó ṣe màdé school ni iṣẹ́ pàjọ bí ni. ẹ kí wàá ní ìtumọ̀ nǹkan tó ń sọ yìí. ẹ ńgbà tó rẹ̀dì kí ló ètò rẹ̀dì o ti bímọ kalẹ̀ sí o àti tọ́jú ọmọ tó wà ní ẹ lára kì í ṣe mi máa ń gbé lọ school láti jọ ẹni. ẹ kí wàá ní ìtumọ̀ nǹkan tó sọ torí kò ní. ìtumọ̀ wípé rísì tó ṣe tó ṣe ṣì bá ń lé ni pé busy lé so you should take responsibility and take her to school. take what responsibility tó mọ̀ pọ́nà ibiṣẹ́ tèmi ò gba ọ̀nà school tiẹ̀. ṣé every time lọ́nà jáde tèmi máa ń gbọ́nà school tiẹ̀ tí mo but you know it's your responsibility to take her to school says who. every day o mọ̀ pé. ta ló fòfin yẹn lẹ̀ fún parents pé ìyá ló gbọ́dọ̀ máa gbọ́ ọmọ lọ sùn. Oh, we had an agreement. equal right la ní lórí ọmọ yìí i will do as much as you will do for her. wọ́n mi tẹ̀ra yẹ jọ wọ́n ojú ń kọ́ You ojú ń kọ́ mi your daddy will carry you to school when, when i'm coming back in the afternoon i will pick you okay. dára sí mi. wọ́n ìwọ sí ọbẹ̀ tí mo sọ yẹ kí n tó dé o. dára sí mi. wọ́n bá bá rúbọ̀ mi jáde bẹ̀rẹ̀ ni ẹ. let's go. Um, lunch bag àti bag ìjọba máa ma gbé. Eh, òun náà mo ṣe lọ́wọ́ mo ti ṣe boxes mẹ́fà báyìí ẹ̀ thirty kg níwọ̀n ok kí n ṣe kán sí. àwòdà ó ti dà ó ti dà yẹn sáré ṣe. ẹ bọ̀ maxi dresses làwọn bíbá ẹ̀ ní ju òun bóun náà mọ̀ wé ok. Mm. ok mo ti yọ. wọ́n mi. Hmm? ẹ má kẹ́kọ̀ọ́ ẹ ṣe. ẹ mo fẹ́ rí yín fọ̀rọ̀ kan tó wà very important. ẹ̀ẹ́ ah, ọmọ ogun ọkọ jọ tó sáré parí kínní màá wá dá ẹ lò. but my what I want today is very important now. Hmm? mo fẹ́ sáré ṣọjà ètò tí má ti ṣe tán tí mo ti sanwó ọkàn mi balẹ̀ wá kọ̀ ṣí pẹ̀lú so ìwọ kàn ní sùúrù fún mi for a few minutes go to your room watch tv ó dẹ̀ sọ fún Ọlọ́run to get you some yogurt and um, biscuit I'll, I'll be with you soon tí yóò bí èèyàn bá ti ń bọ́ ọmọ sọ̀rọ̀ tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ báyìí ó yẹ kó ti mọ̀ pé mo busy ni ewu ni but but you don't but your mother you listen tí bá ti sọ yes mọ̀mí ló yẹ kó fi tẹ̀lé ẹ ṣe but mọ́mì ọmọ tó bá fẹ́ wà òrùlé ló máa ṣe but mọ́mì but mọ́mì aláì ṣe pé mi kọ ẹ mi tọ ẹni gbó èso ẹnu pọ̀ tọ́nu kájọ. inú ẹ love you torí tiẹ̀ náà ní gbogbo wàhálà tí mo ṣe lọ yàrá ìkólówó tv kó lọ mọ yígọ tí ẹkú tí mo jẹ náà lọ. tètè lọ tètè lọ i'm coming just go and watch um, tv and then have some yogurt and biscuit i'm coming tiẹ̀ náà ni mo ń ṣe torí ẹ̀ mo ṣe ń ṣiṣẹ́ torí ẹ̀ mo ṣe ń ṣe wàhálà mélòó mo fẹ́ jẹ́ inú owó ọ̀hún kí n tó bá tèmi lọ. hello. Hello, princess. Hi, darling. How are you? Bonola. What's happening? Why are you frowning in your face? Call me. Wanola, what happened? What did mommy do to you? Why is it that anytime I want to talk to her, she does not have time for me? She always wants to do this, she always wants to do that. Why are you saying this? Daddy, I'm not sure if mommy is the one that gave birth to me. She does not care for me. You know what? What's that? I married your mom because she's not really a playful person. She's focused, you know. She's visionary. That's why I married her. Really, Daddy? Yes, really. You know, anybody who is not really playful would have time to focus on their life, know what exactly they want out of life, and go after it. Your mom is a go-getter, and I can assure you. Okay? Don't worry. I will try and talk to mommy. And I can assure you that you'll see some changes very soon. Okay? I love you. Yeah, give daddy a hug. <laughs> I love you. I love you too. Alright, go to your room, okay? 따랐으니 따랐으니 Agora e quis, mas n t ã o ela tá com a mãozinha. Ela tem que e r um f i t èmi náà ti rí mo ti rí i pé òru dẹ́dẹ́ ló dẹ̀ kọ́ dúdú mo pọ̀ lọ síbi kan. Darasimi, mm? I won't take much of your time, okay? Sure. I'll be snapping. snappy. Darasimi, ká tiẹ̀ gbà wípé there was a time tí o nífẹ̀ẹ́ mi dáadáa ah. tí fẹ́ yẹn ń jò gidigidi gan and at some point only God knows nǹkan tó ṣẹlẹ̀ ọ̀nà ah. bóyá ó kún ni o bóyá kò ju dáadáa mọ́ ah, ah. I don't know but that's not where I'm going to right now ìwọ ló bí ìwọ náà la ọmọ ẹni kò ń ṣe pé wọ́n sọ fún mi I was there when you gave birth to her but ó ní bí ìyá ṣe máa nífẹ̀ẹ́ ọmọ ó ní àwọn nǹkan tó jẹ́ pé téèyàn bá rí èèyàn á mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ìyá yìí nífẹ̀ẹ́ ọmọ ẹ̀. kí ló wá ṣẹlẹ̀. you see when it comes to you and Olola that seems to be off. ah yes èmi ò mọ̀ tí tó jẹ́ pé o kò gbá ọmọ yẹn tí o ò fìfẹ́ hàn sí. kí ló ń sọ o. ọmọ yẹn kò wá bẹ́ẹ̀ just like that. why you kí ló tún assume nǹkan tí ò ṣe ṣe why you basing everything on assumptions o kàn rò pé òkè o eh, you just want to insinuate eh, mi ò nífẹ̀ẹ́ mi ò fìfẹ́ hàn sí báwo ló ṣe máa ro orú nǹkan bẹ́ẹ̀ tó máa sọ jáde lẹ́nu lọ́mọ tí mo bí tí mo fi inú ara mi bí thank God you said you were there when, when I was giving birth to her so why ti mo ṣe nífẹ̀ẹ́ ọmọ tí mo bí torí ta wá ni mo ṣe ṣe gbogbo wàhálà ṣé torí tiẹ̀ náà ni ìṣe wá ní fífẹ́ hàn sọmọ tí mo bí báwo ló ń sọ̀rọ̀ báyìí náà ó kí ló ń sọ. sára sí mi I did not inform this. And I'm not insinuating anything. Wọnúọlá fúnra umlu ẹ̀ òun she said that to me. Wípé ìyá òun ò nífẹ̀ẹ́ òun, ìyá òun ò fìfẹ́ òun sóun. Why? Why is that? Why? Eh? kí ni kí ló ṣẹlẹ̀? mo nífẹ̀ẹ́ ṣébi torí ẹ̀ náà ni gbogbo wàhálà tí mò ń ṣe kiri yìí tí mo lọ sókè tí mo lọ sódò ṣébi torí kó lè jẹ èèyàn náà ni kí n lè rówó tọ́jú ẹ̀ ní náà ẹ́ òkè ìwọ́ wa òkè olówó wa òkè níwọ̀n bá dúpẹ́ fọlọ́run but tá a bá ṣiṣẹ́ kún ìtò ní iná ó máa tàn á máa padà di liability sí ẹ lọ́run tí wàá máa kanra mọ́yàn sí ni òun lèmi ṣe òkè kí wọ́n bá ń ṣiṣẹ́ o kémi náà máa ṣiṣẹ́ tó bá ń yọ ń bí kó máa yọ lọ́dọ̀ tèmi náà àti ìsìn máa mọ̀ kó gun tèmi àtọmọ mi ni tiẹ gbogbo wa lajọ ní general thing ni ó lè dọ̀lá àsìkò ní inú bí ẹ mo ti tóbi jù kó lọ gbọ́mọ lẹ̀pà ṣáǹdì kan wálé kó fẹ́ kó bímọ jọ ó lè lọ bí mẹ́ta sí ẹ lọ́rùn sí tó ń yé pẹ́ẹ́pẹ́ nǹkan tó lọ jẹ́rẹ́ adìyẹ tó jẹ́ pé àwọn adìyẹ ẹlẹ́dẹ̀ yẹn ni tó kàn bímọ jọ kiri ó dẹ̀ wọ́n kẹ́mi kéré ẹyọkàn yìí náà ni and i'm not i'm not opportune to have another child ó mọ̀ between us ó mọ̀ ìwọ náà lánìkan ni mo ní òun nìkan ni mo dẹ̀ lè mo láti ṣiṣẹ́ kọ́mọ yẹn kó má bàa mo láti ṣe wàhálà ẹ mo láti ṣe wàhálà mi lè dúró de ti ẹnìkan yẹn ọkùnrin ẹni ṣoṣoko ó lè dọ̀ láti kí fẹ́ mi kó lọ switch off kó lórí ẹ̀ kó lọ tàn ìfẹ́ mi síbòmí kó switch on náà síbòmí kó kọ́ ọmọ wálé kó gbogbo wálé àbí kó wọn síta síbì kan èmi kẹ̀rẹ́ rèrè ẹ̀dì ọlọ́mọ kan ni mi kọ́ lọ kó ṣàánú mi ni ẹyọ kan yẹn báyìí mo fẹ́ mójútó mo fẹ́ ní owó gidi kó pọ̀ gidi tí màá fi tọ̀ wàhálà tèmi ṣe so you need to understand with me and um, the other accusation to fún mi pé mi nífẹ̀ẹ́ baby till death do us part ó mọ̀. I love you. Marry later. Hmm? Máa ro ìkòkò. I still there for you. I see Àti ìsìnkẹ́ Get tètè Mama. Oh, you know that I, I love okay. you, baby. Marry later. Ah, ó látẹnumọ́ jù. Ah. Dára sí mi. Ó ti on here? answers tó ní fún gbogbo nǹkan tí mo sọ gbogbo ìbéèrè mi òun nìyẹn am I not enough for the whole family ṣé gbogbo nǹkan tí mo ní yóò tó fún èmi àti àtọmọ ni kí wàá ní gbogbo eré tó ń sá sọ́tún tó ń sá sósì now I just hope wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ní já síbi tèmi àti òní like I just hope I hope so. kọ́ bá mi jẹ́ ṣé mi jẹ́. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yìí o ẹ bẹ́ẹ̀ ni ṣé bá mi ráwọn ọmọ mi wọ́n ń gbé wọn bọ̀. àbáwá. bẹ́ẹ̀ ni mo rẹ́ni kejì tamtam tàmílọ́rẹ̀ ṣó ti gbé wọn dé. ó ti yé mi ti yé mi tó bá ti gbé wọn dé ẹ má dà wọn láàmú ọ ẹ má jẹ́ kó ké o èmi ìfọmọ báyìí ò ṣeré o ha àwọn ọmọ mi ìlérè mi ọmọ mi ẹ má jẹ́ kó ké o ẹ má yọ wọn lẹ́nu o mo bọ̀ sí i o tamtam. ṣé ìyá ìwà òkè rẹ. àà ah, ah. èwo ni àwọn abúlé yẹn ọyọ èèyàn múra lórí lórí ibà wọn bí mílíọ̀nù ọ ah. rí bẹ́ẹ̀ jágìlì mọ́ rí tó fọ́ ọ sẹ́ẹ̀. ọlọ́run fún ọ lálàáfíà. ti balẹ̀. Olúwa ṣe mí, Olúwa ṣe mí, mo dúpẹ́ o. Wọnúọlá, jọ ń torí Ọlọ́run máa sọ fún dádì àti mọ́mí pé mo gbàgbé oúnjẹ sórí náà. Báwo rí àǹtí rẹ̀? Mi ò ní sọ. You know I like you. Ah. Mi ò fẹ́ kí mọ́mí àti dádì bí mi sí. I like you too jọ má bínú ọkọ mi ṣé kí n bẹ bínú wa pẹ̀lẹ́ sọ̀rọ̀ ṣo máa jẹun sìn àbí ẹ pẹ̀lẹ́. fún mi ah vamos hello ma fine ma é calma ma ó ma ah ó ti jẹun ma ok ma wọnú ọlá wọnú ó ń bọ̀ mọ́. Hello, mommy. I'm fine, mommy. Mommy, are you not coming home tonight? Okay, mom. Mommy, my hair is not much again. Okay, mom. Bye. Hello, ma. Okay, ma. One. says write the words in the box below in the correct part of the table. Compare your list with your packet. Ẹ káàbọ̀ mọ́. Mami, how are you? How are you? Mo ti gbàgbé mo ti gbàgbé ìyẹlẹ àtàwọn òògùn tó kù sí fámọ́sì tí wọ́n ti rà. Ah, mo lè ti sanwó tán o nígbà yẹn dẹ̀dà káàdì mi padà mo fi sínú báàgì mo á notice pé fóònù mi rìn mo dẹ̀ pick call ọ̀hún kọ́sọ́mà mi kan tó fẹ́ gba ọjà ẹ̀ lọ́la so ó ní àwọn nǹkan kan tó ń bi mí tí mi lè dáhùn lórí ọ̀tọ́rí kèmí gbé báàgì mi wọ store yẹn mo kàn mú káàdì wọ pharmacy yẹn pé kí n kọ̀ ra nǹkan tí mo rà kí n bọ̀ta so inú báàgì mi ni jọ́tà mi wà tí mo fẹ́ wo nǹkan tí mo máa ń bì mí mo dẹ̀ mú fóònù yẹn dání mo fi ń bá sọ̀rọ̀ Why á ẹ̀kọ́ mi tó ń bọ̀ drive off ti but don't worry jẹ́ sáré change aṣọ mi kí n fọṣọ yẹn kí n send email tí mo fẹ́ send wọ́n á sáré lò mí. ọmọ pharmacy máa lọ gbé máa rẹ̀ I just knew it. I knew it. I knew you were going to forget the inhaler. Mommy, you know I cannot do without that inhaler. Mommy, why are you doing like this to me? Open day, you will not be there. Visiting day, you will not be there. Cultural day, you will not be there. Don't you love me anymore? Why won't I love my own child? Who gbàgbé me now, má bínú. I'll go and get them now. Let me take the things out. I'm oh, sorry, I'll go and get them. Mommy, don't you think you're losing it? Adémọ́lá, you don't talk to your mommy that way. Ìwọ̀n kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn especially to tó bá I wasn't being rude to her. I was just only bearing my mind. Orí mi dákun jẹ́ kí n kiri lábọ́ ok kí ni right tẹ ẹ ní tẹ máa fi máa ṣe ìṣòro nínú ilé tẹ ń disturb àwọn other tenant kí ni right tẹ ní ẹ dẹ̀ jẹ́wọ́ lé oṣù mẹ́ta ẹ̀yin gbàdúrà kẹlẹ̀ rówó lé san so ìyẹn kí ibẹ̀ ń jẹ́jẹ́ bí orí òkè àbújẹ́ bí ṣọ́ọ̀ṣì ẹ lè lọ ṣọ́ọ̀ṣì àbí kẹlẹ́ sódò òkè àbí. tí àpọ́tímẹ́sì yẹn bá tóbi jù fún yín ẹ dẹ̀ kúrò ń bẹ̀ kẹ́kọ́ lọ sí èyí tó kéré sówó yín. ẹ jọ sáà mo fẹ́ bá yín sọ̀rọ̀ ó dáa ó dáa mo ti gbọ́ yín. ẹ má rí pípọ́ ojú mi o ẹ má jẹ́ bínú sí yín o mo sọ fún yín nìyẹn irú pálapàla wo nìyẹn ẹ má bínú máa jàre. mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni o. ẹ mò ń gbọ́ yín mo wà pẹ̀lú yín. ọ̀rọ̀ ọlọ́run dẹ̀ ni. bẹ́ẹ̀ ṣe wà ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lọ́hùn. bẹ́ẹ̀ ni. ẹ mò ń gbọ́ kò sẹ́ni tó lóun ò lè gba ẹnu ẹ̀ sọ̀rọ̀ ẹ̀. Hmm, òótọ́ ni mo gbà òótọ́ ni. ọmọ lè rí ayé. mi gbọ́. ọmọ lọ́la ẹni. ọmọ lọ́la ẹni. ẹ̀sùn mi máa bá yín jiyàn ẹ̀yin lè dé ìsìn ẹlẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ lọ́hùn-ún mo dé ní mò ń gbọ́ yín ènìyàn mọ lè rí ayé ẹ̀ ń pòwe ó ti yàtọ̀ sọ̀rọ̀ lọ́hùn. kúrẹ́ ní kejì àti tamilọ́rẹ wọ́n ti ń gbé wọn bọ̀ tó bá ti dé ẹni kan máa ké o. ó ti yé mi. ẹ má yọ wọn lẹ́nu mi ì fáwọn ọmọ mi ṣeré. àrùn ojú ni àrùn ojú. tamtam àti múrẹ́ni kejì wọ́n ti ń bọ̀ hmm. ẹnì kan dúró dè mí mò ń bọ̀. màá sọ fún wọn kó má jẹ́ kó ké o. ọ̀n ní ké àmọ́ gbé fídà fún wọn ní ké tàyẹ̀ máa bá sọ̀rọ̀ tí ò ní gbọ́ ah, ah. kó má ké o bàbá sùwé ẹ mọ́ ké o ẹni sùúrù wèrè má ti wọnú ẹ́stéètì kẹ ọ ti lò yá yìí o. wèrè rè o ah, báwo wèrè má bẹ̀rẹ̀ sí wọn stíìtì kẹ kó má ké o ọ̀daràn ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ọlọ́run ẹ lọ́mọ ọ̀la ẹni ẹ ṣé kúránì la fẹ́ pè yẹn ni àbí báìbù ah, wọ́n ti lò yá yìí wọ́n ti lò ó máa yìí ẹni tó dẹ̀ lò ó ẹni náà wà nù nira báyìí ó ti wà nù nira ó kàn wá fi ọ̀rọ̀ játijàti bọ̀rọ̀ gidi tí mò ń sọ jẹ́ ẹ pé bàbá pásítọ̀ yìí tí tí tí ilé bá wọ́n ju owó tó ń rí lọ lọ gba ibi tó kéré kí pé kẹ gba ilé tó tóbi ju agbára yín lọ kẹ wá máa ṣe sóòrù pé ẹ fẹ́ fi sanwó lé what what so pathetic and perhaps what insolence. ó ti máa wá ní yàrá ẹ̀ mo kànlẹ̀kùn kànlẹ̀kùn ò dá mi lóhùn mi mọ kó tiẹ̀ ti bọ́ta wá síbi. má bínú má bínú sí mi mo nífẹ̀ẹ́. Mommy, hmm? I'm also sorry for the way I spoke to you. I'm really, really sorry. I'm forgiving you. Ó ṣe ọkọ, ó ṣe. Mi ìlẹ́nìkan àfi wọ́n náà, wọ́n náà mọ̀ má má bá mi jà iṣẹ́ ni kúlẹ̀ dáná ni mo ṣe I want you to have the best in life that's why I'm working so hard eh so if I'm if I'm a little bit you know lacking in some areas you shouldn't be angry with me eh má bínú ọkọ mi jọ dáríjì mi ṣe ti gbọ́ má bá mi jà o má bá mi jà mi lé ní kọ́ọ̀sì wọ́n má bá mi jà o mo kí lè yọ lọ ìwọ náà ni má bá mi jà o. You know I can't do without you. Má bà mí jà mọ́. I love you. I love you too. I love you so much. I love you with everything I have. I'm so sorry. You don't need to cry. I'm <laughs> sorry. I'm really, really sorry. Jókòó mi. Richie, I'm so, so sorry. Yes, you don't need to cry. Ma ba, mi sọ̀rọ̀ tí ò lọ́jọ́ kí ló máa ń sọ? Aṣọ yìí ti ten million naira, aṣọ yìí ti ní. Mo fẹ́ gba ọjà yẹn lénìí lénìí èní lájọ dá. Èní ni máa gbà ba Má ba mi sọ. Bọ́ iṣẹ́ fún mi ju ọ̀dọ̀ tà náà nìyẹn. Tí mo lose almost three million lórí ọjà yẹn. Má ba mi sọ. Èní ni máa gbọ́jà mi mi ìjẹ́ odi next week. Àbí kò refund mi. Fún mi lówó mi kò jù bẹ́ẹ̀ lọ. Kí ló kí ló sọ? ẹ̀ṣẹ́ ìjọ tèmi wá ní ṣẹ́jọ́ mi ni ọmọ kan ọmọ kan ọmọ kan bá mi dáhùn mi padà dáhùn mi padà fún mi òjú bẹ́ẹ̀ lọ dáhùn mi padà tó lè tó tún yí yẹn tún lè fún ẹ mo ń gbọ́. wọ́n ọ̀rọ̀ òṣì ló bá mi sọ bá mi lé bẹ́ẹ̀ ni kówó mi kò jù bẹ́ẹ̀ lọ tó bàtàjà mọ́. mo fẹ́ ṣe àwọn tí mo fẹ́ kọjá fún yín ọlọ́run àti mo ti promise kí mo fẹ́ ṣe báyìí torí ó ah, máa ṣe fún mi lẹ́nu ìbáyìí torí ọdún lọ. Ah! jọ́ torí ọlọ́run bá mi bẹ ọ̀rẹ́ yẹn kò sí jàǹbẹ̀ tí o bá ti gbé ọjà mi fún mi léèmí kó bá mi dá ten million naira mi padà kí ni mo ṣe ṣe wá torí ọmọ mi mo ṣe ṣe wá lánàá ṣé mo fẹ́ para mi ni ṣé kí lè kówó jọ fọmọ kí kọ́mọ lè gbádùn ilé ayé ẹni gbogbo wa láti mo ṣe mélòó lèmi kan fẹ́ jẹ́nu ẹ̀ kí tó bá tèmi lọ bá mi sọ fún kó dá mi padà kó dá kó dówó mi padà rárá bá mi sọ fún kó dówó mi padà mi ìrajà mọ́ mi ìrajà mọ́ kí máa fọ́ mi jẹun ó pè mí kó dówó mi padà ó ṣe. ọrẹ ọrẹ olúwa. jọ kí ló ń ṣe lọ́wọ́ náà. mo ń ṣe noodles fún wọnúọlá. noodles bẹ́ẹ̀ ni mo. ẹ fún mi juice ah, fún mi juice tí ò bá ti tutù bá mi ṣe àìsàn ní ẹ̀kọ́ gbọ́ wa. máa àwọn juice wọn ni. irú ní ẹ̀yìn ó ti ẹ̀ mọ̀gbà tí wọ́n máa ń bírèkì bá juice ó rí pé ló ń bí mi lọ́wọ́ ni. àníjú ṣé kí ló fẹ́ nu rà wá láti tà kí ló fẹ́ nu gbé wá ni lọ́rọ̀ tún fún mi jẹ́ kókó ṣì bọ́tà mi báyìí. mímọ aṣọ wèrè tó ń dà tó ń dà gbàràgbà kiri òjì. ní ọkọ mi báwo ni ìwọ ń bí ẹ ẹ i want to really make you my i know you are hungry i'm sorry. Go and check something you can have in the kitchen. Just check for yogurt, check for biscuits, something. Already, it's coming back. She'll come and sort you out, please. I told her to go and get juice for me. She go, please. Just check the kitchen, check the fridge. I'm sure you see one of your yogurts. Those ones I, I buy when I travel. Tó wà nínú kíní yìí. Ah, bẹ́ẹ̀ fẹ́ ra mi ní ìlú ṣá. Torí ọmọ mo ṣe ìṣe wàhálà. Torí ọmọ mo ṣe ìṣiṣẹ́. Torí ọmọ náà mo ṣe fẹ́ mẹ́kì owó. Kọ́mọ lè gbádùn. Ẹ jọ ṣé mi fẹ́ para mi báyìí. Ẹ jọ ṣé mi Ah. má bínú má bínú náà owó ni kò sí jáàmù kò sí jáàmù kémi náà ṣáà ti rọ́jà mi já lọ́la fáwọn customers mi kò sí jáàmù ìwọ ọkọ mi ti dó dàbòdàbọ̀ mo ti gbọ́ mi bínú mọ́. hey darling i thank you how was office day. Ah, kí ló ń rùn báyìí. kí ni bí so bí so. like something is burning. something is burning. nǹkan kan ò burn. báwo ọ̀rẹ́ gbélé gbélé gbélé gbélé bá mi lọ ṣe àìsí oh, kó pọ̀ díẹ̀. nǹkan kan tó ń rùn bíi pé nǹkan jóná. yé oúnjẹ tí mo gbé sórí náà lódò tí mo fẹ́ fún. ṣé ní wèrè ṣe ní ṣe ní ṣe ní pé wèrè lọ́wọ́ ẹ̀ ṣe ní pé nuisance lọ́mọ̀ ṣe oríṣẹ́ ó gbé nínú ìṣẹ́nu lọ́ra nǹkan ta ó lè fi lẹ̀ síbẹ̀ yé ti jóná tán. wọ́n mọ́mí. ẹ dádì. kí ló dé. wọ́n nù ni o. wọ́n nù ìwọ. wọ́n nù síbọ̀. ó ti ṣubú. wọ́n nù kẹ wọ́dù wọ́dù ẹgbẹ̀mí ló mú náà lọ́dún jẹjọ́. thinking about? No, I wasn't thinking about it. I was just here thanking God for the jewel that He gave. Daddy, you don't even fake things for me. I know well that you're not happy. But I am. I'm happy. I'm... Daddy, you're not happy. You know I'm your twin angel. I know where you needed or wanted something. So, Daddy, close your eyes. Let's pray. Father, we thank you for the gift of life. Father, we thank you for what you've done in this family. Father, I want to bless my twin angel and especially the contract is expecting. Now they close your eyes, we're still praying. Sorry, sorry. Father, please give him the contract is expecting. In Jesus' name we've prayed. Amen. How did you know that I was expecting a contract? Daddy, don't you know well I'm your twin in spirit? That's true. You never seems to miss me. You miss me always. Yes, Daddy. I came to call you for lunch before, so let's go and eat. my bones. irú ikú yìí ni wọ́n ti ní kí wọ́n pè ń pé kí wọ́n jẹun gbogbo èyí tí mo sì mú o ẹ̀ jẹ kọ́kọ́ wọ́n ní kí n bá yín ṣe custard lẹ́yìn tí ẹ lọ lẹ́nu yín. má má ṣe custard fún mi fún situation like ṣe pamọ́ má sọ oúnjẹ fún ẹ̀ṣọ́ máa lóyún mo lè fi ìwà ìbìkítà mo fi kó bára mi ṣé ìjọ ètò ló bá mi rẹ jù ká ní mo mójútó lójú sí ẹṣẹ ọmọ ẹ máa wọ kejì mi iṣẹ kan ẹ máa ṣẹlẹ̀ láti kúrò mi náà bá tẹ̀ra mọ́ àìbìkítà mi àìka àkọ́kọ́ àìlákàsí iṣẹ́ ti jara báyìí ní mi owó owó owó ni mo lé ọmọ tí mo torí ẹ̀ tọ́jú owó jọ náà ọmọ náà wá dá owó náà dá ẹ eh? ààrẹ ah, mo ṣì ṣe gan mo búkú kó mo ṣì wà ewu kó à jàjọ mi lójú ó jàjọ mi lójú. Hmm. Ah. kò séwé kan tó máa jábọ́ ah. lára igi tọ́lọ́wọ́ bá òun ní mọ̀ sí i eh, nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀ ṣàlè mọ́ mú ọ̀kẹ́ mọ́ mọ́ sí. àfọwọ́fà ló pé má pọ́n lé e. Ah! àìtọ́mọ̀jẹ́ là ń pọ́kúlé ikú ni kò jẹ́. ẹ lè pọmọ yín fúnra yín. eléyìí mọ̀mọ́ o. eléyìí mọ̀mọ́ o ó mọ̀mọ́ ó mọ̀mọ́ pa àwọn yẹn ọmọ kan ṣoṣo tó bí ó pa ó rí i pé kà ni ẹ́ jọ́jẹ́ ń béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀. Did you even remember that this girl was asthmatic? Did you? No. Because if you did, you wouldn't have allowed her go into that kitchen. Tajoshi. Ìkà ni ẹ́, e, ìkà, ìkà òun ni ẹ́. Ó dẹ̀ fi àìbìkítà tọ̀dọ̀ tiẹ̀, ó fi dá ayé tèmi padà sẹ́yìn. Ó hmm? rí báyé mi ṣe rí báyìí ó dá mi padà sí zero level èmi tinú mi ti ń dùn pé mo lọ́mọ láyé my princess ọkọ̀ ṣoṣo tí mò ń kẹ́ tí mò ń gẹ̀ ní gbogbo ìgbà ó dẹ̀ gbà lọ́wọ́ mi it's your carelessness mo fẹ́ kó máa rántí eléyìí lójoojúmọ́ o mo fẹ́ kó máa jí láràárọ̀ kó dẹ̀ máa rántí eléyìí that the doctor told you wípé o ò ní lè láǹfààní àti bímọ mọ́ because of your weak womb fẹ́ kó máa rántí o gbogbo gbà ló bá ti jí láràárọ̀ kó máa rántí yẹn ọ̀dájú abiyamọ. torí mo ṣe ṣe ra mi sórí mo fi tí mo bára mi dé wọ́rọ́ mo mí. mo mi ẹ má kí mú ẹ inú ṣì ń bí wọn ní tí wọn bá lọlẹ. Ah! à ń pọ́kúlé là ń pọ́ fọṣẹ ikú ni kú jẹ́ èwo ni tó fọṣẹ ikú ni mo kú mọ́ra mi ni ṣé mi ìwà fọwọ́ra mi ṣe ra mi ni nítorí mi mo mo ṣe ti bá lọ dìde lọ ṣe gómìnà kì í ṣe sọmọ ẹ máa wọ kíchìnì ẹ ni à ń pọ́kúlé là sọ pé àfọmọṣẹ mi kan àfọṣẹ mi kan fọwọ́ ló ṣe kú ni ó kú ni. Ah! Ó ti Ah! jájọ mi lójú jájọ mi lójú. Ah! jájọ mi lójú ló dùn mí. gbogbo tí mo ní kí n bá mi ṣe báyìí kábò fẹ́ nà lé lórí ọmọ náà dà kò lè sírètí mi ọmọ dà ọmọ ọ̀hún dà tí mo torí ẹ̀ṣẹ̀ gbọ̀ wàhálà ẹ̀hún dà gbogbo ohun tó sọ òótọ́ ni dókítà sọ fẹ́ fún mi lóòótọ́ sọ tìrìtì kò tìrìtì kankan mọ́ ti tọ́rọ̀ nìyẹn òtítọ́ òtítọ́ jàre òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́. dá mi lóhùn ó dé bá mi mi nínú ilé màmá bẹ́ẹ̀ tó rí náà tó fẹ́ sọ mí di wẹ̀rẹ̀ ni tó fẹ́ pa mí ni. kí ni ìtumọ̀ kan tó sọ. ẹ kí ló dé tó bá mi sọ̀rọ̀ nínú ilé kí ló ṣẹlẹ̀ náà. ṣé wàá sọ fún mi pé òun mọ nǹkan tó fà ní òun mọ nǹkan tó ṣe àbí. kí ni mo ṣe ṣé mi ni mo pa ni. ṣé wọ́n ló pa ni. ṣé mi ni mo pa ni. ṣé wọ́n ló pa ni. Darasimi, you had just one duty. Only one duty. To take care of this child but your negligence and carelessness òun do fa tọmọ yìí fi because if not ó she ṣe kọmọ She ṣì wà láyé nìsín every day iṣẹ́ iṣẹ́ iṣẹ́ kí ló ṣẹlẹ̀ ṣebí iṣẹ́ òun náà ló lè lọ yìí abo lè ṣiṣẹ́ nìsín No, sọ fún mi bóyá kò lọ múra kò wọlé kò lọ múra kò gbọ̀nà bí iṣẹ́ lọ. mi ni mo mú pa àwọn tí mo bí ṣé wọn á mọ ọmọ ṣe ni ṣé bí kò lè dalẹ̀ mí náà i'm trying to support the family what exactly are you saying I want you to sọ fún that the money i make is enough for everybody i told you this but o gbọ́ràn sí mi I àìbìkítà ẹ̀ òun ló fà tàbí lùsọ̀ ọ̀nà wa àní kò gbé wọlé ìgbéyàwó lọ múra kò kò lo wíkẹ kò ṣe makeup you know you know the way you love the look when you're going out to meet to meet your business partners hmm? that number. You, you're driving me crazy. You know what I feel within me right now? You know the anger toward me in this. To them, pé ọmọ kan ṣoṣo náà ni. Pé o lè bímọ mímọ. Why? Why? Why did you do this? I'm overwhelmed with pain. Do you love it? I'm sorry. Do you? I'm so sorry. I think I've had enough of this. Oh nìkan náà ló pa powerful. bọ̀. Nísìnyí tó ọmọdé ti kúrò I think it's best you go your way and I go my way. Má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mú kí mi léèyàn kan fà fi wọ́. Má ṣe bẹ́ẹ̀ ìwà àtọmọ ẹnìkan náà ni ìyá tó wọ ẹnìkan ni mo ní má ṣe báyìí fún mi jọ ah! tẹlẹ jí mi jọ ṣàánú mi mi ní ṣe Ah! mo jọ. Ah! ah! ah! ẹ káàbọ̀. ọ̀gá ẹ má bínú sáà but ẹ ṣe máa ń mu ọtí everyday mi ò lérò pé ó dára rárá ẹ tún wá ń mu ọtí lọ́sàn-án gangan ẹ̀yin lè tún drive ara yín débi báyìí tí kò bá lọ ṣe yín lọ́nà hmm. kan. It's none of your business. I can drive myself. The wá mi. Anyway, olè mú nǹkan ló bá wù mí anytime. Hmm? Sorry, sir. Hmm. Sorry for yourself. Eh, èmi ń wò pé instead ẹ fi máa máa ṣe gbogbo ilé bóyá kẹ pé àwọn ọmọ mi padà. Hmm? Ìyàwó yín. Sọ pé. Fúnkẹ́. Náà sọ fún mi. Èèyàn pa mí lọ́wọ́. No, no, sir. jẹ́ ọ̀kan ṣoṣo péré tí mo ní wàá sọ̀sọ̀kúsọ pé kí n kí n pè padà wá sí never in your life should you say this again. o gbọ́dọ̀ àbúrò. yes sir. bàbá mi sọ lọ́sẹ̀ sí i. ẹ má bínú sọ. mo ti gbàgbé. máa ń rè kò mọ ọkọ tó fẹ́ ṣe fún mi kò lè pa mí. ṣé nígbà tẹ̀yìn wa ń lọ kí ló dé tẹ̀ dàgbére? Ah. mo rẹ́ ní kejì mo rẹ́ ní kejì wọ́n máa ń sọ fún ètò bá ti fẹ́ jáde máa sọ fún mi ó wá jáde ò wá sọ. tàmtàm ẹ̀yin méjèèjì ni ìdùnnú mi ẹ̀yin méjèèjì lè máa múnú mi dùn ẹ̀yin méjèèjì lọ́lá mi ọmọ lọ́lá ọmọ lọ́lá ẹni ọmọ ní ọlá ẹni o ọmọ ní ọlá ẹni ẹyẹ òwe sọ fún ẹyẹ kókó bò ẹ̀yin wá lọ ẹ̀yin wá fi mi sílẹ̀. ó tiẹ̀ ti dá ó ti dá ṣèpé ti dé ẹ̀yin náà sọ fún mi èwo ló dá ń bẹ̀ nínú kéèyàn rọmọ ẹ̀ àti kó má rọmọ ẹ̀ ẹ sọ fún mi èwo ló dá ń bẹ̀. ẹ̀hẹ́n kéèyàn ọ̀rọ̀ ọmọ ẹ̀ ló dá o ṣebí kéèyàn ọ̀rọ̀ ọmọ ẹ̀ ló dá o èmi náà sọ fún wọn bẹ́ẹ̀ èmi ti rí àwọn ọmọ mi inú mi dẹ̀ ti dùn inú mi dùn mo ra àwọn ọmọ mi dá mi lọ́rẹ́ àti mo rẹ́ ní kejì ó yá ẹ wá jókòó sórí ẹsẹ̀ mi ẹ má bọ̀ ó yá ẹ jókòó ìwọ jókòó báyìí ìwọ náà jókòó báyìí ó yẹ ẹ fọwọ́ sí mi lọ́rùn ẹ fọwọ́ sí mi lọ́rùn ẹ ti fọwọ́ sí mi lọ́rùn. ọ̀rẹ́ wọ́n sá lọ. ẹ káàárọ̀ sọ. báwo jọ jókòó jókòó nǹkan fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà please sit. ọ̀rẹ́. sàn. ojú mi. I am very, very sorry for what happened jọ má bínú sí mi kó ṣe pé mo mọ̀ mọ̀ ìwọ náà mọ orí èèyàn tí distort thinking me and affected my mind i'm very very very sorry jọ torí ọlọ́run fi gbogbo nǹkan tí mo ní láyé àtúnlọ́wọ́ òkè jọ dáríjì mi má mo dẹ̀ fi ń tẹ ẹ lójú pé irú ìlú ṣọmọ lọ́wọ́ mi mọ́. ó ti gbọ́ yín sọ. tún tẹ ẹ lójú pé ti dáríjì mi tọkàntọkàn. ó ti dáríjì yín sọ. tọkàntọkàn dúró ní sùúrù ní sùúrù má sá lọ má sá fún mi. mi ò sá lọ sá. mo ṣàtẹ̀tì bẹ́ẹ̀. mo ti gbọ́ yín sá. ok tó bá dá ẹ lójú wípé lóòótọ́ lóòótọ́ ló dárí jì jẹ́ kí n àti ẹjọ́ sọ̀rọ̀ náà jókòó tì mí ká jọ sọ̀rọ̀ ìwọ náà ṣàmọ̀ pé láti ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ èmi nìkan ni mò ń dá ṣe kòrìkẹrẹ all by myself ìbáṣe oògùn náà tó tún wà nílé tó assist mi Eh? mo pé tí nǹkan kan bá ń bọ́dà mi nísìnyí you are the next person to me you are the closest to me right now. ẹ sàn. ètò ẹ̀rọ náà ti ẹ̀gbọ́n yẹn kò pìtì mi bí àmọ́ tí èlé máa ṣàlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ fún lẹ́nu iṣẹ́ and all of those things kí nǹkan máa ṣe ẹ̀ pẹ̀lú ẹ̀. Eh? ṣòtò ìrọ̀lọ́ máa bí ẹ sàn o ní sùúrù calm down iṣu tó máa ṣì ń sá fún mi ní báyìí ok oya máa ṣe nǹkan ṣe lọ. mo ti mú tán sàn ẹ ṣe sàn. ọ̀rẹ́ olúwa. máa ní láti put ara ẹ̀ together ni o kó wo bó ṣe máa lọ rí àwọn òbí ẹ̀ ọmọ yìí ti lóyún o ń tà sọ̀rọ̀ pa yìí ti lóyún o. ẹ ara nǹkan tá à ń sọ nìyẹn ó ti lóyún lóòótọ́ mo mọ̀ pé kò ń ṣe wish ẹ̀ like I said earlier the deed has been done mo dẹ̀ tún gbọ́ tó ń sọ the other time pé ẹ̀ ń sá fún ẹ̀ ń sá fún ẹ̀ this is it wá gbàkàrà wá gba dùndùn òun ni ọmọdé ló fi mọ olúwàbí báwo náà ṣe máa ń pò yẹn so what i just need to say to you now is ìwọ ló máa mọ bó ṣe máa pẹ̀ tẹ̀ kó jẹ́ kí everything wà consensual kó má dàbí ẹni pé bóyá ẹ ò lọ́wọ́ agbára àbí nǹkan kan ó láìkọ́ ọmọ ẹ̀ i know it kò dá ṣe pé bóyá ohun ẹ̀ náà kí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. tí ìbò tèmi kàn ń rò pé bóyá kò wá bá bàbá sọ̀rọ̀ torí at the sight of me ó kàn máa sá ni i don't know bóyá nǹkan kan wà lára mi tó ń gé jẹ. ìṣòrí the truth is this like i told you earlier wàá gba àdùnnú wàá gba kara, òun làgbàlagbà fi ń tàn wọn ìwọ náà ló ṣì máa mọ bó ṣe máa ṣe homework yẹn let her see that you want her ṣòye yes tó bá wá try láti bá a sọ̀rọ̀ ibi tí gbogbo ẹ̀ bá tún wá já sí. You just let me know, then I'm on what next to do. But Jago, you, you wouldn't mind to go see her parents. Ṣùgbọ́n. Okay. Owó tèmi ní ìbòyá èèyàn. Nǹkan tó sọ yẹn kankan òun ni màá ṣe. I think that's the best thing. Kò you wàhálà. Jẹ́ kí n drop her off because nǹkan mm, she need láti lọ. Ṣé o ṣe máa débi Yes, yes of course. Uh, Kò sọ́nà àwọn fáyà fire. tí mò ń ṣiṣẹ́ lé lórí ìyá yìí nǹkan tiẹ̀ láti ẹ̀ tí màá sọ pé ó tó jọ́ mẹ́ta tí mo wá sọ́dọ̀ yín o. Eh, one of these days I will find time and try come and see you at home. yeah it's okay kati ẹ sọ de ilé tó wà lẹ́yìn náà. ọ̀rọ̀ olúwa jọ̀wọ́. kí ló ń ṣe lọ́wọ́. mo ń fọ plate ni sir. ẹ jókòó fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀. báwo ni ṣé wọ́n pa. mo wọ òkè sir. o ṣọ. bẹ́ẹ̀ ni sir. Um, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan fẹ́ béèrè àwọn questions kan lọ́wọ́ ẹ̀ inú mi tó bá lè dá mi lóhùn dáadáa. ok sir. Okay. Um, Our parents ẹ̀ kọ́ i mean dádì mọ́mí ẹ̀ ibo ló wà ibo ló ń gbé. dádì mi ti ṣaláìsí àmọ́ mọ́mí mi ṣì wà láyé. i'm sorry about your dad. thank you sir. Um, ṣé ìwọ nìkan ni wọ́n bí àbò lẹ́gbọ́n àbábúrò níbí kankan. èmi nìkan ni sir. Mm, nice so ìwọ ni ẹyin ju mọ́mì nìyẹn o wow interesting um, nísìnyí tí ọlọ́run dẹ̀ ti ṣe tóyún ti wọ àárín wa báyìí nísìnyí because àtìgbà tó ti fún mi ní information yẹn tó ti jẹ́ kí n mọ̀ kó ti lóyún fún mi o ò lè sọ bínú mi ṣe ń dùn sí o ò lè sọ bínú mi ṣe dùn tó and I feel it's high time tí mo mọ àwọn parents ẹ táwọn náà dẹ̀ mọ àwọn parents mi you know. Kashi mommy, Moe so that you can legally be my wife. Sir. Kí ló ṣe? Kò sí nǹkan kan sir. Mo kàn mo kàn ń wò pé kò ní dáa kí a lọ rí mọ́mì ní condition tí mo wà yìí. Ikú ni kò ń ṣàrùn. What? Ikú? Ah, ikú bíi ti báwo kí ló ṣẹlẹ̀ kí ló fà á? sà nǹkan tí mò ń sọ yé mi ṣe rí tí bá ti bímọ tán ìgbà yẹn ká lọ rí mọ́mì tí wọ́n bá rí ọmọ mo mọ̀ pé inú wọn máa yọ̀ sí mi wọn ò ní bínú sí mi mọ́. Ah, ẹgbẹ́ tí kí ló dé ta lè lọ rí wọn nísìnyí ah. pẹ̀lú condition. sà tá a bá lọ ní ìsìn ẹ ní faraare lọ. ó le tó yẹn. ó le jù bẹ́ẹ̀ lọ sáà. Ah, so bó ṣe fẹ́ ni bó fẹ́ ká ṣe. bẹ́ẹ̀ ni sọ ṣe lọ no no no no jókòó náà ah. mo lérò mo gbàgbé gbogbo nǹkan tí dọ́kítọ̀ sọ ló pé kó má stress ààrẹ àtàrọ̀ ló dẹ̀ ti wà ní kíchìn yẹn mímọ nǹkan tó ń ṣe ló ń fọ plate àtàrọ̀ ló ti ń fọ plate. <laughs> mo fi ń ṣe exercise náà sá. exercise kẹ no no no i don't want that jókòó síbi kí mi àtẹjọ máa wojú ara wa. Ah. no sá mo fẹ́. no no. Okay, you know what we'll do? Màá lọ sí kitchen and see màá lọ sí oúnjẹ. Ah. What do you want to eat? <sighs> Anything, sir. Sọ nǹkan tó bá ń wọ̀n lọ́kàn láti jẹ màá lọ bẹ́ẹ̀ màá lọ sí fún mi. Èmi náà máa good. Ah, <laughs> mo máa mú oúnjẹ ṣe é. Yeah. Ẹ ṣé gan-an. Yes, ma. Ẹ ṣé o. Yes. Ojú mi tì Yes, ma yes ma um, sister ẹ eh, ní problem ara you are not the first person to máa gbé iṣẹ́ fún wa lágbára ọlọ́run ẹ dẹ̀ ní jẹ́ last person um, èrò pọ̀ tó gbéṣẹ́ fún wa but mo make sure pé mo sún iṣẹ́ tí mo sún síwájú ká lè tètè bá yín ṣiṣẹ́ yín bí colleagues mi dẹ̀ ṣe sọ lọ um, nígbà tá a wà nílé ó sọ fún mi ní pé èèyàn dáadáa ni mo dẹ̀ fẹ́ make sure pé iṣẹ́ yìí ó continue ká má ní problem kankan ṣẹ́gbọ́. ṣe iṣẹ́ ẹ ní problem rárá ó ti yé yín ṣe pé bí mo ṣe sọ̀rọ̀ yín wọn lè ṣe bá wọn àbí ẹ ní pọ́blẹ́mù rárá small bob might ni wọn o ọkọ̀ kiri lójú ni wọ́n dàgbà sí bíbọ̀ ṣe wà yẹn so ẹ ní pọ́blẹ́mù pẹ̀lú ara ó ti yé yín ẹ ní pọ́blẹ́mù ẹ̀yìn ẹ̀ kò jẹ́ kí owó yẹn tí a yẹn ah first thing láàárọ̀ ọ̀la bank ni màá wà màá dẹ̀ mi sọ pé mo ṣe. kò sí wàhálà ẹ̀yin nìkan máa yẹ àdéhùn tájọ ní o. a ní yẹ àdéhùn. two weeks lẹ́dá fún mi ẹ̀jọ̀ ẹ má jẹ́ kó yẹ torí ó ṣe pàtàkì sí mi láti tètè divorce ọjà yẹn kí n lè rí return kí n náà lè fowó ṣe nǹkan tí mo fẹ́ fi ṣe. kò sí wàhálà kò sí wàhálà ṣe lẹ́yìn yẹn a promise yín ní two weeks but máa make sure pé a ṣe ní one week and two days. ah the reason why is um, mi fẹ́ kí a máa rush fún two weeks yẹn ìtorí ẹ̀ ni mo ṣe kọ́kọ́ sọ pé two weeks but I'll, I'll make sure I parí everything one week and two days ẹ má worry. yes ma kò sí problem. ẹ má pè ẹ pè mí o ẹ má ẹ ṣá ẹ ṣeun ẹ ṣeun thank you very much. all right ẹ ṣeun. Yeah. fifty jẹ́ ìtì jẹ́ kó sanwó náà ìwo ni fifty fifty. a ṣeun gan ni ẹ wo mo tiẹ̀ ti wá bọ́ lọ́wọ́ yín báyìí mo ṣáà ti fún yín seven million yín mo dẹ̀ ti balance three million báyìí sí mo ṣẹ̀ ṣe transfer báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ni ó ti pé ẹ jọ̀ọ́ next week ẹ má yẹ kọjá yẹn dìlé o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá ṣe sọ ni kẹsì jẹ orí o ẹjọ bá ṣe jọ sọ ni ẹjọ next week lágbára Ọlọ́run ẹjọ nítorí Ọlọ́run ṣeun ẹ ṣeun ó dà sá ó dà ẹ ṣeun gan ni ah, ọ̀rẹ́ ta lẹni tó sẹ́ńdà dúró orí rẹ̀ sí. àṣìbáwọn tó ń mo kẹ ẹni tí mo rajà lọ́wọ́ tẹ́lẹ̀ yẹn owó ẹ̀ pè mí ń ṣe yamayama so eléyìí almost double ni màá rí ti má ta so mo ṣe pé kí n bá wọn lè rajà wọn dẹ̀ ló máa wà òkè. mo fi ìpò nǹkan jù ọ́. nǹkan jù ọ́ torí èèyàn tó àbí ó tí màá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lé etí mi rí èèyàn tó mọ̀ tó ń sẹ́yìn dádúró owó yẹn sí ṣé o trust àwọn people yìí ṣá. mo nẹ́ni tó mọ̀ wọn tèmi mọ̀ wọn èmi nẹ́ni tèmi mọ̀ tó mọ̀ wọn dáadáa. bọ̀ díẹ̀ díẹ̀ torí mo fi pè mí ilé ẹ lọ́dọ̀ mi àbí àṣàní iṣu kò sí wàhálà kọ̀ọ̀kan lásìgbà tó ti wà lọ́dọ̀ mi so little things tó bá ń rí mo fi pé ẹ kò lè spend it wisely àbí mi ìdẹ̀ wá kánjú náà. Hmm. ṣáà rọra rọra because àwọn pípù yìí ọkọ mi ò tró pẹ̀lú wọn rọra. lóun járe wa làwọn gbé ẹ ti ṣẹgbẹ kan ṣé ká máa lọ. bóyá jẹ́ ká máa lọ ná ìyẹn tẹ̀ tí ń dúró dè wá. dára sí mi kí ló ń ṣe nìkan. ló ń wò kí ló ń wò kò yẹ kí ló ń wò. àwọn kan ni mo wá wá síbi Mr. Shina wọn bẹ wọn ní kò sí nǹkan jẹbẹ. ibo ni o wá wọn wá. ṣé bíbí ta wọ́n sìn ni mò ń. ẹ jẹ́ ká wọlé ká bá wọn. a ti wọ ìlú ilé wọn láti wọ̀ tá a jáde mẹ́ẹ̀. Ah, ah. àǹtí àǹtí ẹjọ́ ẹ má bẹ̀rẹ̀ ká ẹjọ́ ẹ mò ń Mr. Shina ni. Mr. Shina hmm. nílé kò sí nǹkan jẹbẹ. aláwọn náà nílé láìpẹ́ láìpẹ́ yìí mo wá síbí báyìí mo gbé mọ́tò mi wá ibi tí mo park sí náà lélẹ̀ tí mo wá rí wọn kódà àárọ̀ níjọ́ ẹ̀wọ̀n tí ìwẹ̀ gan wọ́n dẹ̀ mo sign àwọn document kan pẹ̀lú wọn wọ́n dẹ̀ sì mi padà jáde wá síta. nílé bàbá sójà kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ bí. bàbá tó wà níbí báyìí tó ní ilé kò sí ní nàìjíríà abroad ló wà kódà gbogbo bẹ ṣe ń gbogbo ẹ tí gbogbo ẹ ń ṣe jìmjìm yìí àwọn ọmọ ẹ ló ń tún ṣe fún ẹbí yẹn ló máa ń wá sílé ọdún so mr shina àbí. ẹ gbọ́ nǹkan tí mò ń sọ o láìpẹ́ yìí wọ́n wà ń bíbà wọ́n ṣí bíbà yìí ohun àmì kódà wọ́n ṣe jí láàárọ̀ níṣẹ́ bí mo ṣe sọ ń bá wọn sign document kan bí mo sọ lẹ́ẹ̀kan wọ́n dẹ̀ sí mi síta torí wọn ìwẹ̀ gan aṣọ tó ń wọ̀ ó ṣòpin wọn ti wẹ̀ wọ́n sì mi síta mo dẹ̀ gbé mọ́tò mi lọ ó mọ tí mò ń sọ. ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ilé máa ń jọra ilé kan ṣì wà lẹ́yìn bóyá kẹ tẹ bá máa rin gbogbo sálẹ̀ bẹ́ẹ̀. ṣé o mọ bí tó lọ tàbí. ṣe ni mo bẹ́ wọ́n ti gba yín nìjà rẹ. ẹ ṣe jàre dára ọ̀rọ̀ tó ń sọ òye mi kí ló ṣẹlẹ̀ gangan wàhálà wà. wàhálà kí ló wà. jẹ́ ń jẹ́wọ́. wọ́n yá mọ̀ ń bọ̀. jẹ́ ń jẹ́wọ́. ọ̀hún ti jọ tí mo send owó nu mọ́tò. three million ló gbọ́. mo ti kọ́kọ́ send seven million kan sí wọn. ó jẹ́ ten million. ìyẹn ni mo fi wá síbí báyìí wá bá wọn tí mo sign document wọ́n ní kí n send three million tó kù wò ni mo send ojú ẹ lọ́jà wọ́n tún wá ní kí n send two million sí pé ọjà yá lè pè dáadáa mo lè ṣe send two million láàárọ̀ yìí kí n tó máa bọ̀ ní pé kí n dẹ̀ wá kọ́fí warehouse náà mi kí n dẹ̀ gba take possession gbogbo nǹkan tí mo fẹ́ gbà ibo wà ní ibi tó pè ní warehouse jẹ́ ká wọ ọbẹ̀ àbí. ìmọ̀ warehouse yẹn lè wọn ni ah, mo rà wọ́n ti gbọ́ rẹ̀ mi. yẹ mo lè sọ fún ẹ mo sọ fún ẹ ìgbà tá a rí bẹ́ẹ̀ ṣé wọ́n ti gbá ẹ báyìí sìn. yẹ wọ́n gbá mi ni. wọ́n ti gbá ẹ. Ah! bàbá mi bá yàn sọ̀rọ̀ ó yẹ kéèyàn máa gbọ́. kí ni ìgbàgbọ́ pé òde ẹgbẹ́ ẹ sọ̀rọ̀ mo gbọ́ ẹ sọ. ṣé mo fẹ́ bẹ́ẹ̀ lùgbọ́ ni báyìí ìmú ni mo fẹ́ bẹ́ẹ̀ wọ ṣọ́ọ̀ṣà ni kí n bẹ́ẹ̀ wọ báyìí. kí ló ń ṣe báyìí. Ah! wàhálà ti dé nìyẹn kò sí nǹkan kan mọ́ nìyẹn ewúrà kò sí gbogbo mọ́ nìyẹn tí mo fi gbogbo ilé ayé mi ṣe wàhálà lé lórí kò sí gbogbo mọ́ nìyẹn wúrà kí lè rè mí báyìí ọkọ ti kọ̀ mí ọmọ òsì mọ́ bísíẹ̀sì ẹ̀kọ́ tí mo tún gbójú lé tí mo ṣe pé kí n tiẹ̀ fi wá bọ́ngàlù kékeré kan rà kí n máa gbé bẹ́ẹ̀ bóyá ọlọ́wọ́ aṣàánú ayé ni màá dá àǹfààní mi láti fi mọ àbí kí n lọ́kọ. wúrà kí lè rè mí. o ò lè má kí n bí o jẹ́ ká máa lọ ah! sóòtẹ̀ ilé ni jẹ́ ká mú ojú díẹ̀ wo jẹ́ ká máa lọ tábà tiẹ̀ délé àlọ́ máa sọ ewo ìwọ aládùúgbò wa bíbá yà á lè máa sọ yẹn bíbá ó yá ó yá ó yá. ìrora ó lè ṣe yẹn bíbá iná ah, let's go ó yá ó yá ó yá ah oh, no no no no. wúrẹ́ ni mi lọ́bi kú. jẹ́ máa wọ wọ́n ni mọ́tò máa drive máa wọrí. má bẹ́ẹ̀ lu omi. ah ọlọ́run má jẹ́. ah má kọ́ lu dò. jẹ́ jẹ́ ṣì jẹ́ kọ́ lu ọ̀sán. jẹ́ lọ lé náà. Ah, sẹ́rẹ̀ ah báyìí. o lè ké mi báyìí. wọ́n ti gbá mi. Ah, wúrà wọn ti gbá mi. òun sọ̀rọ̀ bíbá jẹ́ ká máa lọ lé wọnú mọ́tò jẹ́ kí n drive wọnú mọ́tò. èmi kò pẹ̀lú lé. mi ní kòkó mọ́. mo yá. má bẹ́ẹ̀ lu mi. babe no a ò lè bẹ́ẹ̀ lu mi. a ah, máa kọ́ lodò wúrà ayé mi ti bàjẹ́ kótókó kótómọ́ sówó kò sí iṣẹ́ kò sí kankan mọ́ báyìí kí wá lè rìn ní kankan lé ayé wàhálà kí ni mo wá ń ṣe eré kí ni mo fẹ́ jẹ báyìí. ọmọdé wáyà sọ ọlọ́mọdé wáyà sọ ọlọ́mọdé wáyà sọ ọlọ́mọdé jẹ́ àlọ́jẹ́ àlọ́ jẹ́ àlọ́ ọlọ́mọdé wáyà sọ jẹ́ àlọ́ dára jẹ́ àlọ́ jẹ́ àlọ́ wọ́n mú mọ́tò jọ. káyọ̀dé ọ̀rọ̀lùwà um, I am so glad wípé a fẹ́ lọ rí ẹ̀ ń sìn èmi mọ̀ pé no matter what must have transpired láàrin ẹ̀yin méjèèjì by the time tá a bá máa fi rí ẹ tó tún rí wípé ọmọ ọmọ àwọn lélẹ̀ kò sí nǹkan tó bá tiẹ̀ ti ṣe fún wọn èmi ilẹ̀ máa ṣètò. <laughs> Ah! Well, you àdúrà àbó tiẹ̀ kò tiẹ̀ ràn wá rárá ọ̀rọ̀ ẹni bọ́dà wà ó ṣe tiẹ̀ ni. mo ṣeré tiẹ̀ ń bí ni o. ṣé o ti rí àdúrà tèmi ni wípé kọ̀ọ̀kan tiẹ̀ kò dé. ọ̀rẹ́ nǹkan ẹni òun di méjì di mẹ́ta di mẹ́rin kínú obì ni wọn ò ní choice inú wọn máa dùn in fact she will be glad to welcome her back home. ọ̀rẹ́ olúwa kí ló ṣe é tó ń ké wọ́n sunkún mi kí ló ṣẹlẹ̀ náà. kò ṣe mí. wáì tó ń ké bí èmi yìí ọjọ́ ayọ̀ ẹ ló yẹ kó jẹ́ tó kí ni máa dùn pé I mean when was the last time you saw your mom àbí tó jàjà fẹ́ rí wọn lé ní kí ni ó máa dùn. ẹkún ayọ̀ ni mò ń sun. kó yá jẹ́kún ayọ̀ ló ń sun ọ́ and like I told you earlier kò sí bí mọ́mì ṣe máa rí ẹ tó tún rí bébì tó gbé dání tínú wọn ò ní dùn <laughs> just put your mind together Joe. park bye. ẹ tí débi tẹ̀ ń lọ àti ẹ̀ tí fẹ́ débẹ̀ gan ilé tẹ̀ ń lọ àwọn ọlọ́ọ̀kan ibẹ̀ ni. ewu ni that one with the uh, blue roof. okay. okay. ṣé èmi máa dúró sí mọ́tò kẹ́ ẹ̀ méjèèjì dá mi. but dúró náà kí ló dé tá a lè jọ débẹ̀ ọ̀rọ̀ yìí ò le tó léyìn náà tó ṣẹlẹ̀ ni pé pé àtìgbà tí mo ti kúrò nílé mo ti pé inú mo mo ṣàyè mo ṣàlàyé fún mi so ẹ̀yin èlò nǹkan tí wọ́n bá sọ tí wọ́n bá ti yọ ẹ padà kí wọ́n bá wọn ọ̀rọ̀ ẹ̀ máa tẹ̀lé mi. tí wọ́n mi bá ti ẹ̀rẹ́ inú wọn máa máa dùn mí. ẹ ẹ ní sùn kẹ tó lọ ẹjọ́ kejì ní kébì. ọ̀rẹ́ ní kejì. ìgbà tí mo fi máa kúrò lé tí mo yọ wáṣẹ́ ni mo yí orúkọ padà tí mo jẹ ọ̀rẹ́ olúwa tẹ bá débẹ̀ mo rẹ́ni kejì lẹ́yìn ìsìn ìbẹ̀rẹ̀ lẹ́nu rẹ́ni kejì ọjọ́ tó sẹ́yìn ok kò sí wàhálà láti ẹ̀ kọ́kọ́ yanjú gbogbo eléyìí náà àbúrò bá ní ọ̀rọ̀ owó kan yẹn. Ah, okay right. just put yourself together everything will be fine. So, ẹ̀dẹ̀ ṣó pé ẹmẹ bá ti lọ straight báyìí ká yà nǹkan náà ẹni tá bá ti bá ń bẹ̀ òun ní kọ́nà ẹni kejì ẹ̀dẹ̀ ṣó. bẹ́ẹ̀ni. sọ pé tá a bá rìn síwájú díẹ̀ la máa rí ìyàwó rẹ̀. bó orí ayé la ti fẹ́ rìn tán wa. wọ́n láti ọmọ yìí fún wa báyìí ṣé kò tí máa pọ̀. ká má tiẹ̀ ló máa dàbí nuisance ládùúgbò yìí ni ibo la fẹ́ wá ìyàwó rẹ̀ ní kejì sí báyìí. láti rìn gbogbo àdúgbò yìí. Emily Akeji, ṣàtìrí ni. No, this woman doesn't look okay to me. Ẹ sọ fún kó máa bọ̀ lé. Ah. Ah. Ọ̀rẹ́ máa ti dìde o, ẹni yóò dàbẹ̀ tó wà òkè o. Èmi ni mo she's I think she's making sense. Níbo la ti rí? Yóò make sense. Ẹ èmi ni mo bí kejì. ẹ ní sùúrù woman yìí ti ní àpòlọpọ ẹ dúró síbi tẹ wà ẹ dúró síbi tẹ wà yẹn madam ẹ farabalẹ̀. ibo ló wà. ẹ tún ṣọ́ọ̀bù ìyá yìí kejì báyìí kò yẹn ni yóò wà ọ̀rọ̀ àìsàn. mi ò bí ló sọ ọ́ ẹ sì dúró síbi tẹ wà ẹ farabalẹ̀ síbẹ̀. but kí wàá lè ṣe ń bíbà. mi lè ní bímọ rẹ kejì ọmọ mi ni Mọ́rẹ́níkejì ẹ jọ̀ọ́ ta lẹ́yìn àti pé níbo lẹ ti wá báwo la ṣe mọ Mọ́rẹ́níkejì ọmọ mi. Mọ́mí. Orúkọ mi ni Káyọ̀dé. Ọ̀rẹ́ mi rẹ̀ Fúnṣọ́. Exactly. Huh. Ọkọ ẹ̀. Mo lè di kíjọ rẹ̀. Ó dín nǹkan tó ṣe. Bẹ́ẹ̀ni. Ó sọ pé mo ṣe ìgbẹ́dẹ̀ bí ń fún mi mo sì mú ọ mo rí ní kejì ọ̀hún dá. ẹ wo mọ́mi ẹ má kì í mọ́ mo rẹ́ni kejì ó wà ń bíbá ẹ pẹ̀lú wa kódà àjọ wa ni ó wà nínú mọ́tò. bẹ́ẹ̀ Ah, okay. mọ́mí um, um, ṣé ẹ bínú sí mi lórí bíjì. tó ti dáríjì. ikú bẹ̀rẹ̀ sí i tó wà ní mọ́tò. wà ní mọ́tò kò tẹ̀lé wá débi tó ń rò pé tẹ bá rọ òun ẹ bá tẹ̀lé. ẹ pé wá. ọ̀dà ìwọ lọ pé wákìmí dúró tì mí. mo gbọ́ bàá ọjọ́ ayọ̀ yín ló yẹ kí èmi lè jẹ ẹ má kí ṣe ti gbọ́ èyí ni kẹ́ ṣáà ṣe gbọ́ ẹ má kí mọ́. ṣáájú ẹ̀. ṣé bọ́ máa pè dé nsìn ẹ̀yin ni kẹ́ máa kì í mọ́ alfa kí ló ṣe. bí ṣe dénú mọ́tò nísìnyí pé kí n pe múrẹ́ ní kejì kájọ máa bọ̀ bí báyìí ní ìbárí mọ́. ò rí mọ́. mi ì rí inú mọ́tò ọmọ nìkan ni mo bá bẹ̀. Ah, ṣé kò ṣe pé bóyá ó lọ tọ̀ something. kò ní wẹ̀ kó síbi tí mi wá sí. ṣó ti pe fóònù ẹ̀. ló bẹ̀ lọ. Ah, irú erékeré wò lélẹ̀. kò yé mi. kúrò mọ́mí kí lè sọ nǹkan lè sọ yé mi. a lè rí bíi ti báyìí. ọ̀rẹ́ mi kejì mi òun là ń pè lọ́rẹ́ olúwa. bẹ́ẹ̀ ni. òun náà ni. mo ti kú. ẹ. mo ti kú ti pẹ́ mi kú ti pẹ́ ṣé mi kú òun àtàbúrò ẹ̀ ló sọ mí jìnnà. ẹ̀kọ́ tí mò ń gbìyànjú àti sọ fún yín ni wípé bá pẹ́ títí akóló lọ àpè bàbá kò dẹ̀ sí bí nǹkan ṣe fẹ́ le tó ó máa padà dẹ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ṣe máa ń bára yín ṣe tẹ́ ẹ̀ kì í jà tẹ́ tí ń tọ́jú ara yín tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ mọ̀ tí wàá tẹ̀gbọ́n ẹ̀ tọ́rọ̀ yín yéra yín ìdùnnú mi ló máa ń jẹ́ èmi náà dẹ̀ fẹ́ fi dá yín lójú wípé ẹ̀ ní èmi dá yín láàmú ẹ̀ ní dààmú lórí mi kankan báyìí màá dẹ̀ make sure wípé mo sì ń débi tẹ́rù òtí ní báyìí. àmín. lágbára elédùnmarè. àmín. kò sí ní ewu kó fẹ́ tọ́lọ́hún ò lè ṣe fún wa díẹ̀ báyìí ló kù ẹ rí gbogbo ẹ̀ báyìí ló máa dẹrọ̀ ṣe ti gbọ́ ìkorò ọjọ́ ọkọ mi. àmọ́ mọ́ mi ṣebí ẹ̀yin àgbà náà lè máa ń pe èèyàn kí níwájú kó má nípa kan. Hmm bẹ́ẹ̀ ìbéèrè tèmi àti sista mi ti máa ń béèrè lọ́wọ́ yín ti pẹ́ dádì wa ń kọ́. kí ló wàá dé? kí ló dé tá à ń ṣe báyìí séǹtì náà lè máa ń ṣe all the time tó bá ti pè lọ́wọ́ tá bá ti tẹ́ ní dádì wa ń kọ́ ẹ̀ máa ń pè é mi fẹ́ sọ̀rọ̀ nípa kò sí nǹkan kan ẹ ṣáà rí pé èmi ò bí mọ́ mi mà tiẹ̀ ti gbàgbé mi ò tẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe tó sún sí bóyá ní ìsìn ẹ̀ lè dá wa lóhùn àti bàbá. kò kí n ṣe pé ó wù mí kí n máa sọ fún yín ṣùgbọ́n gbogbo ìgbà tẹ́ bá ti dá ẹnu lé ọ̀rọ̀ yìí àròkàn ló máa ń jẹ́ fún mi pàápàá ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi. lọ́nà o. Hmm. bàbá yín èèyàn ah. dáadáa ni bàbá yín kì í ṣe èèyàn burúkú. ọkọ mi àkànni. ikú ẹ̀ ikú owó nǹkan tí mi ò kì í ṣe fẹ́ràn tí ẹ̀ nìyẹn. ó ó wà nínú ìjàmbá ọkọ̀. Ah, ó kán lẹ́sẹ̀ kò lè lọ iṣẹ́ ilé ló máa ń wà lọ́jọ́ kan mo ti ṣọ́ra jẹ́ lọ mi ò sí nílé bí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ lé wa ló bá gbà náà kíkọ́ mi wà ní ohun sùn kò mọ̀ pé lè ti gbà náà iná yẹn ràn ó dẹ̀ ju ilé wa ah! dẹ̀ ju ọkọ mi mọ́nú ilé. sọ̀rọ̀ mi ì dẹ̀ fẹ́ kẹ́yìn náà máa gbérò kan bẹ́ẹ̀ yẹn sọ́kàn yín kó má lọ máa dà yín láàmú bí mi ò ṣe sọ fún yín. sọ fún wa kò tẹ wá láti jẹ kò fún wa. mo ti sọ ọmọ mi èmi tó Kíni àti sísá máa tọ́jú yín dáadáa. Ṣé ìkùnrin fi ti ṣe wọ́n débi débi tí ní oh. bọ́ọ̀? Kíni máa sùn kọ́ tí mi ṣe tó fẹ́ sọ fún yín lẹ́yìn o? Mo fi ṣe fẹ́ sọ fún yín lẹ́yìn o. Kọ́ tí mi ṣe fẹ́ sọ fún yín lẹ́ o. Kò mọ̀ kọ́ mi máa sunkún. Tami. Tami lọ́rẹ̀ mi ì máa mọ́ tó dé kẹ̀ níṣẹ́ ni mo dẹ̀ ń pe nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ látẹ̀kàn tí mi ò rí pé kò lọ. mo ti bá òun sọ̀rọ̀ ọmọ ẹgbẹ́. ó dẹ̀ rí bá sọ̀rọ̀. ṣé ibi tí ń pa mí kì í bá mi. rárá ebi ò tí ì pa mí èmi kàn ń wò pé àsìkò ti tó fún kó ti dé láti ibi tó lọ látàárọ̀ ó dẹ̀ lóhun ti ń bọ̀ ah, kó má wulẹ̀ kó mi lẹ́mìí sókè ńgbà yẹn ẹ kúlé o. ooo ẹ káàbọ̀ kó dẹ máa wo ọ̀rẹ́ ni wọn èmi àtàbúrò ẹ sọ lọ́wọ́. ẹ̀ẹ́ kí lè wá rí sọ pa mi. <laughs> mo ní ó yẹ kó ti dé pé ṣé ó sì mò ń pè ẹ nọ́mbà ẹ ò lọ. wọ́n ah, mi wò fún mi ti kú mi lè rí ah, báwo wá níbi tó lọ ṣé. bákan náà. Ah, ẹ ṣáà jẹ́ ìdílé ẹ̀gbọ́ má tẹ̀ jẹ́ kí yẹn yọ ẹ lẹ́nu rárá èmi mọ̀ pé ọlọ́run wa tá à ń sìn kò ní dójú àdúrà tì mí èyí tó da lọ́lọ́run máa fún ẹ ò ní gbéṣẹ́ oníṣẹ́ ẹ káàbọ̀ ọkọ mi. kí ló wá ti rí jù. àti ìgbẹ́kọ̀ kan mo ṣe béèrè lọ mú mi lọ pé ṣé ibi tí ìfọ̀rọ̀ ló wọ̀ ọ́. ẹ̀yin ọkọ mi ó mà ṣe é ojú òní tí ẹ o ẹ kú tọ́jú wa ṣé wàá yára lọ bomi sára. Ah, ẹ jẹ́ ń lọ wẹ̀ ó tẹ̀ ní gist fún un. ẹ ẹ àjẹkẹ̀mí náà sáré dáná káwa máa sọ. ẹ̀yìn ní olúwo ṣé o mo tó tẹ̀. na open one kill you sha eh wetin i dey talk no be so dey boom out carry your head up we be wey you go dey check baba ah carry your head up You dey mad ah. ọ̀gbẹ́ni your body wey dey do wọ̀tọ̀wọ̀tọ̀ ọgbẹ́ you don price i go collect ó ti yẹ you go collect ó máa mọ̀ ẹ kí n tútù wọlé lára àkọ́tẹ̀ kẹ́jẹ́ sí ẹ wọlé. ọ̀gá ah. ọ̀gá calm down ah, allow me boss talk now. Ah, àǹfààní jà you see me check my face well well. tọ́jú ìgbòdì ṣàkóso ní ìṣẹ̀ṣà. mo ti ṣe. ó ṣù. Tàmílà ìbẹ́ yìí máa máa sọ nìyẹn o ṣé tó bá dé sùkúlù láti bá sọ̀rọ̀ bí iṣẹ́. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wo níbi tá a dé a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀ bó pẹ́ bóyá onílé á padà sílé ibi bàìtàdé èmi fẹ́ padà sílé lọ́rọ̀ màmí lọ́wọ́. Tàmílà ọ̀rẹ́ lẹ́nu gbà ó sí gbà wò gbà ó lápò lẹ́yìn sí lẹ́yìn láwọn ọlọ́kàn yìí àdètúndé tí wọ́n níbẹ̀ wo ló ti fẹ́ máa lọ lé. Ah, ah. Ah, o ṣé o ọ̀rẹ́ mi èmi náà ti sọ ṣèbá wa lẹ̀ka lè wa ọ̀tá wáǹdì àwa náà jáwé jókòó jẹ ṣùgbọ́n tó ti mú ẹnu yẹn báyìí tó ti yí o ti mọ̀ pé kan tó fẹ́ sọ nìyẹn. bóyá káwọn náà káwọn mú lé wa ká jókòó sí lé wa ká má yọjú ràn kiri mọ́. water na threatening o but blood na action. no man no be lie. you don price and you must pay. you must pay. This nigga don fok up. hundred hundred hundred oga Any fok up must to be taken off. Yes o. Baba mi you go collect. Over collect. You go collect. Over collect. You go collect. Collect. Bàbá ti fẹ́ máa lọ ni o, Anika kò wá ṣéèkì yìí. Ẹ ti fẹ́ máa lọ. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan ni ẹ ní ṣọ́kú mọ́ àwọn òbí yín lójú. kàmí ah. lọ rẹ. ṣé fẹ́ máa ké ni. báwo ni mi ò ṣe ní sunkún tó jẹ́ pé tẹ́ bá ti sọ fún mi pé ẹ ti lọ láti dìde láti fẹ́ sí iye. ìyá mi ẹ tún sunkún ni kò jẹ́ kí n máa kí n mọ̀ náà pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo ti bá yín sọ. ọkọ mi wò mí ẹ̀yin méjèèjì láre dùnú mi ẹ̀yin méjèèjì ìkòlò lọ fún mi ìyá méjì lọ́wọ́ díyàn kan mọ́ mi lọ́wọ́ báyìí. má ọmọ mi ẹ ṣé o báyìí mẹ́tẹ̀ẹ̀ta ṣe máa ń ṣọ̀rẹ́ ó máa ń múnú mi dùn ó máa ń mi dùn. ta ti tó máa ń mi nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn ọlọ́run ni ìwọ kò sí bí wọ́n ṣe máa jábọ́ lára igi tọ́pọ̀ ọlọ́run ọba onímọ̀ sí i ìjọ ń torí ọlọ́run èmi wà níbà ìfẹ́ mo ti tó ilé má fi mọ ilé ẹ̀gbọ́n náà mi ní àròkọ ọkọ ó mẹ́kàn àsùndà wa àmọ́ ìbá ṣe rò ó níṣẹ́ wọn máa ké sí ìjọ ń torí ọlọ́run ẹ má kí mọ́. aṣọ ọkọ mi ò ní kí mọ́. o tó ló sọ ẹ ẹ tó bá ní kò dùn kó náà ló fi pa gbogbo ẹkú tẹ̀ ń sìn ara ló máa fà bọ̀ sí ibẹ̀. ṣé mo dúpẹ́ ṣùgbọ́n ni. Ikú mi ikú mi máa kí ikú mi máa kí. Stéèkìjì inú ìmọ̀ tún kí. Ṣé iná fẹ́ máa kí báyìí nìyẹn? Tó jẹ́ kéyìn máa bẹ mọ́ mẹ́ inú tún fẹ́ máa kí. <laughs> ẹ̀wọ̀n kò ti ta mí náà rò lè dúró ṣe àwọn ọ̀rẹ́ a máa ṣe fún yín a máa ṣe jù bẹ́ẹ̀ lọ ojú má kí mọ́ kúrẹ́ ti ní ìdìwà pé ẹ ṣàti pè wá. tó ni o a máa máa yọjú wá bá yín every time a máa máa yọjú sí inú mi ẹ má sunkún. sẹ́kì ìdùnnú ẹ má sunkún ní jẹun. ọmọ mi jẹun. Hmm. ṣé mo dúpẹ́ ṣé wá ṣe ti gbọ́ ọkọ mi ó ṣeun mo dúpẹ́ ẹ ṣé hmm, ó dàbọ̀ o ẹ ṣé mo dúpẹ́ o wá àwọn ọmọ dáadáa. ọkọ mi. ṣe mo ṣe ṣeun. ìgbà wo ti ẹ sáré múra bólódà. ẹ ń bínú pé bólódà ṣùgbọ́n níbi kan tí mo sọ fún yín pé wọ́n bá mi ríṣẹ́ ọ̀dẹ̀ ni kí n wá ní wọn nìkan ó ní láti tètè lẹ́nu kó tráfíìkì máa wà lọ́wọ́ mi àmọ́ nínú òrùn burúkú yìí òrùn ọ̀sán gangan dandan ni kó o lọ sìn yín ni ṣé wọ́n lè pè wọ́n ní pé kó fi ṣáàgò mi ni. màámi láì ṣe pé mi mo ní company kí n tún máa sọ fún ọ pé kó fi interview sí time mi tí mi ò bá lọ nù ìgbà ó ní kí n wá lọ. nǹkan tèmi rò ni pé mi ò mọ bó ṣe rí lára mi o àmọ́ kò bá sàn kó má wulẹ̀ lọ lé ni jẹ́ kí n sọkọ̀ fún ẹ ìbùkún Ọlọ́run ló máa ń múni là láì fi làálàá kankan sí i. Eh? Mami, eh? nínú Bible verse yìí òun náà lọ ti sọ wípé heaven help those who help themselves. Wọ́n ti bá mi ríṣẹ́ ilé ẹ jẹ́ kí n lọ àtẹ̀yìn interview. Eh, mi ìṣàkíyàn ni kò má lọ mí tẹ́lẹ̀ ṣùgbọ́n ilé yìí mi ìmọ̀ tó dé. Òun ṣe fi ṣe òun ṣe fi eléyìí lẹ̀ yìí mi àwa. Mami, a ní ìdánwò yìí ibo la ti máa lówó ta fẹ́ fi máa dáná ta. ṣèbó lòun ti ń bá wa gbé kó tó dì sí yìí ọlọ́run tó dẹ̀ ti ń ṣe kó tó dì sí yìí kò tí ì kúrò nídìí aago ó sì máa máa ṣe é lọ. Ah, kí ni mo fẹ́ sọ fún ẹ tó máa fi gbọ́ báyìí. kò sí o bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yẹn kí èèyàn ṣáà máa bọ̀ ta nílé kí wọ́n nílé pẹ̀lú ẹ̀yẹ. ẹ tọkàn mi ò bá yàn pé kó o má lọ ṣé màá ní kó o má lọ ni ẹ ọkọ mi. ẹ bá mi sọ màá kó wọlé fi ilẹ̀ ṣé kó o ti ń lọ nìyẹn ẹwọ ah, bí ẹwọ bí ooru ṣe bò mí ẹ kí ló wá dé gan pàápàá kí ló ṣẹlẹ̀ báwo lára mi ṣe ń tètè báyìí ó ọlọ́run bá mi ṣọ́ lọ bá mi ṣọ́ bọ̀. Ah, ah. ó ti yá dé ni báàgì dà mo gbàgbé nǹkan sí mi lọ. Eh. wọ́n kọ́ ń dúró dè mí eh. ah. àwọn kọ́ ni. kí ló ń ṣe? ah Kabir ìwọ ló ń béèrè mi báwo ni. mo rí àǹtí àǹtí kejì. kejì àwọn ṣẹ̀ṣẹ̀ wọlé ń sìn ni. wọlé kẹ wọ́n ní accident ni mo ní kí wọ́n sọ fún yín mà. wọ́n ní accident. bí ó ṣe eré burúkú jàre àní kejì ṣẹ̀ṣẹ̀ ń wọlé báyìí báyìí sí ni. wọ́n mi mọ ẹ̀ pé mi ò kí n lè dé wá bí báyìí wọ́n ní accident ni mo ṣe wọ́n lọ́hùn-ún mo rí wọn lọ́nà mo ṣe. ní sùúrù náà kejì mo lọ ní kejì kejì mọ́lá ní kejì mọ́lá ní kejì ẹgbà mí o mọ́lá ní kejì yẹ mo dáná iná tó mi kejì ó ti wọlé mi báyìí sí mi ò tún ní mọ́ ẹgbà mí o kejì tèmi. ọmọ mi ni ọmọ mi ó tún wá lọ sí ibò. káyọ̀dé ìyẹn ni pòkú náà bá gbélé láti jọ ẹ̀. ọmọ mi ló tún bí màmá yìí ọmọ mi ló bí mọ́. bẹ́ẹ̀ ni mọ́mì mo lẹ́ni kejì ló bí ọmọ tó gbé dání. <laughs> mo káyọ̀dé wá ṣe orí òkè ń wú ní alẹ́ òkè tutù. kí ló sọ rẹ kí ló sọ báwo mo ṣe fẹ́ mọ̀. god god god. báwo mo ṣe fẹ́ mọ̀ báwo mo ṣe fẹ́ mọ̀ wàhálà ò lè lè. so àkúdá yẹn ni mo ti bá gbé ni. àkúdá yẹn ni mò ń bá sùn ni mò ń bá jí. ìyẹn ni ah! pé àkúdá yẹn wà lóòótọ́. àdìtúbẹ̀ ah. àdìtúbẹ̀ ah. o. ń bẹ àdìtú ń bẹ àdìtú ń bẹ. mélòó ló dá mọ́ nínú ayé ibi tá a bá fi hàn ẹ́ ló máa wò dé aláṣẹ ẹ bí fíìmù iná ògo fi wádìí pàtó ẹ ayé ayé ọmọ ayé jí ayé ayé bẹ́ẹ̀ láyé nìkan lọ́ọ́ mélòó ló máa wò ayé.